alaikum wa rahmatulahi wa barakatu gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run ẹ ṣeun o àdúrà wa gba inshallah ẹ èyí a fi wà nínú ọdún yẹn nígbà lẹ́tà ọ̀fọ̀ ẹ̀ nígbà lẹ́tà àbànújẹ́ ẹ máa rí ṣe ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí nu ẹ máa rí lo ẹ nípàdé àgbákò ẹ lónìí South Africa la tún wà ó dẹ̀ pé ní fourteen ẹ rí báyìí so à ń send product wa lọ sí Canada ẹ rí Canada là ń send lọ twenty five ni wọ́n order fún ní Canada. Mm. ní Ontario ní Canada ẹ̀rí báyìí twenty five so àwọn tó dẹ̀ ọ̀dà fún yìí wọ́n ti rà dáadáa wọ́n rí iṣẹ́ ẹ̀ ni wọ́n tó fi ọ̀dà sí pé sheik we need more ẹ̀rí so gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ customers wa abẹ́yìn tẹ̀ tí rà ẹ gbìyànjú kẹ gẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀rí all in one by sheik afagba natural app egbògi láti India láti China lára country lápapọ̀ síbẹ̀ ẹ̀rí ó gba láàbù kọjá ó wà sealed ó ń wò more than three hundred àìsàn powder ló wà nù ẹ̀ egbògi tó wà effective ní cancer ní diabetes ní asthma ní eh, stroke ní àtẹni tó tún jẹun lójú oorun spiritual issue tó ń jẹun lójú oorun tó ń ní ìbálòpọ̀ ojú oorun tí kì í rọrùn sùn tó ń látàkì tó ń forí kókun aláǹtakùn get all in one by sheikh afagba national app fifteen thousand naira là ń ṣe promo ẹ̀ ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ gbìyànjú kẹ́ get ẹ̀ kò sí nǹkan tẹ́ fi kojú tí ò ní gbọ́ bí sí ní láì tààlà inel ìzátàlì láì jẹ̀mí àn gbogbo agbára ọlọ́run ba lónìí ẹ wọ́sọ̀pọ̀ wa lórí plus two seven six one two nine five six three eight nine ẹ wọ́sọ̀pọ̀ wa lórí plus two seven six one two nine five six three eight nine gbogbo agbára ọlọ́run ba lónìí o gbogbo bíkíbi tẹ́ bá dẹ̀ wà lórílẹ̀‐èdè ayé láti deliver even nàìjíríà náà à ń deliver káàkiri fifteen thousand láń ṣe promo ẹ̀ lọ́wọ́ báyìí so canada ló lè ń lọ canada ló ń lọ ní ontario twenty five pieces ẹ̀rí àdúrà wa gbà شاء الله